amen ní orúkọ jésù ní àṣẹ ńlá ti jésù ọlọ́run tó pọ̀ nípa òun àti agbára àṣeyín lọ́ba torí ẹ̀yin ni ayérayé wa ẹ̀yin lọ́lọ́run àná òní àti ọjọ́ gbogbo ẹ̀yin lọ́lọ́run ìjìnlẹ̀ ìfẹ́ atófara tìbí òkè ẹ̀yin ni ọlọ́wọ́ gbogbo ọ̀rọ̀ tí ń yọ àwọn ọmọ yín nínú ọ̀fìn ayé ẹ̀yin lẹ́ ò jẹ́ kí búburú ó ṣubú lù wá tẹ́ ò jẹ́ kárùn kárùn kó yà ń lé wa ẹ̀yin lẹ́ ń bá wa jáde tẹ́ sì ń bá wa wọlé ẹ̀yin lẹ́ ń bá wa jagun àyànmọ́ wa ní orúkọ Jésù olàgbà ọpẹ́ wa ní orúkọ Jésù olàgbà ìyìn ẹ̀ ń bá wa jagun ìṣẹ̀dá wa ẹ̀ ń bá wa jagun àyànmọ́ wa ẹ̀ ń bá wa já ogun gbogbo eto tó ń dojúkọ wa. lórúkọ jésù olùgbà ọpẹ́ wa olùgbà ìyìn olùgbà ọpẹ́ olùgbà ìyìn olùgbà ọpẹ́ olùgbà ìyìn ẹ ń pẹ̀lú wa níbi gbogbo ẹ ń jà fún wa níbi tá ò lérò ẹ ń jà fún wa níbi tá ò fọkàn sí lórúkọ jésù olùgbà ọpẹ́ wa olùgbà ìyìn olùgbà ọpẹ́ olùgbà ìyìn olùlàgbà ọpẹ́ olùlàgbà ìyìn ẹ ń pèsè fún wa ẹ ń pèsè fún wa ẹ ń pèsè fún wa ẹ ń pèsè fún wa ẹ ń pèsè fún wa lórúkọ Jésù olùlàgbà ọpẹ́ wa olùlàgbà ìyìn olùlàgbà ọpẹ́ olùlàgbà ìyìn ẹ jẹ́ kíbi ó dé bá wa ẹ ò jẹ́ ká ṣàìsàn ẹ ò jẹ́ ká ríbi ojú ọ̀tá èyí tó ń wò wá tó ràn máa yé wa ẹ fọ́ ojú ìdànù ẹ̀yin lẹ fọ́ ojú ọ̀tá dànù ẹ fọ́ ojú òkùnkùn dànù lórúkọ jésù olùgbà ọpẹ́ wa olùgbà ìyìn wa ojú arógo bògo jẹ́ ẹ̀yin lẹ fọ́ dànù ẹ fọ́ ojú arógo bògo jẹ́ ẹ idile, ojú ọ̀tá ìdílé ẹ fọ́ ojú òkùnkùn ìdílé lórúkọ jésù olùgbà ọpẹ́ wa olùgbà wa. olúàgbà ọpẹ́ wa olúàgbà ìyìn wa olúàgbà ọpẹ́ wa olúàgbà ìyìn wa ẹ mà ṣe ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ o àtó faratì bí òkè àtó bá jayé ọlọ́run ìṣẹ̀dá ọlọ́run ẹ̀mí wa ọlọ́run ayé wa ọlọ́run ìní ọlọ́run ọ̀la ọba mi tó mú gbogbo tó lè ṣohun gbogbo ọlọ́run tí a ní ọlọ́run tá à ń tẹ̀lé ọlọ́run tó ń darí wa ọlọ́run tí òjá yé ó mú wa tí òjò tó mú wa tí òjò kùkù mú wa ọba tí òjá yé ó rí wa gbéṣe ọ̀tá ò rí wa gbéṣe òkùnkùn ò rí wa gbéṣe ayé ò rí wa lù mọ́lẹ̀ jésù gba ọpẹ́ wa olúwa gba ìyìn ọpẹ́ olúwa gba ìyìn ọpẹ́ olúwa gba ìyìn ọpẹ́ olúwa gba ìyìn ọpẹ́ olúwa gba títóbi ni ọ́ ọlọ́run wa pípéye ni ọ́ ọlọ́run wa ò fi wálẹ̀ ò kọ̀ wálẹ̀ jésù gbọpẹ́ olúàgbà yìí olúàgbà ọpẹ́ olúàgbà yìí olúàgbà ọpẹ́ olúàgbà yìí ìyìn ló yẹ ọ́ ọpẹ́ ló yẹ ọ́ a lè wí lè ṣe a lè ṣe lè wí jésù gbọpẹ́ wa olúàgbà yìí wa. Olúwa gbọpẹ́ wa Olúwa gbàyìn wa Olúwa gbọpẹ́ wa ò ń jà fún wa níbi gbogbo ò ń dojú ti ọ̀tá ò ń dojú ti òkùnkùn Jésù gbọpẹ́ o olùgbàlà gbàyìn ẹ̀mí ọ̀run gbọpẹ́ olùdáǹdè gbàyìn àtòbàjàyé àtòfiṣẹ́ ogun rán ẹgbọpẹ́ ẹgbàyìn ẹgbàyìn ẹgbọpẹ́ ẹgbọpẹ́ ẹgbàyìn. ẹgbà yín ẹ gbọpẹ́ ẹ gbọpẹ́ ẹgbà yín ẹgbà yín ẹ ẹ wa ẹgbà yín wa ẹgbà yín wa ẹgbà ọpẹ́ wa ẹgbà ọpẹ́ wa ẹgbà wa ẹgbà wa ẹgbà wa ẹgbà ọpẹ́ wa ẹgbà wa ẹgbà wa wà lọ́dọ̀ yín títí láéláé wa títí láéláé lẹ́rìn wa. títí láéláé láyọ̀ wà títí láéláé ní iṣẹ́ agbára tẹ́ ń ṣe ó mà ṣe ológo àìrí ológo ńlá ológo tó tóbi jésù gbọpẹ́ wa olúàgbà ẹ̀yìn olúàgbà ọpẹ́ olúàgbà ẹ̀yìn olúàgbà ọpẹ́ olúàgbà ẹ̀yìn olúàgbà ọpẹ́ olúàgbà ẹ̀yìn olúàgbà ọpẹ́ olúàgbà ẹ̀yìn olúàgbà ọpẹ́ olúàgbà ẹ̀yìn ẹ ju ọ̀tá lọ ẹ ju òkùnkùn lọ ẹ bà iṣẹ́ wọn jẹ́ ẹ bà iṣẹ́ òkùnkùn jẹ́ ẹ ń fà jùlọ ohun ọ̀tá ẹ ń fà jùlọ ohun òkùnkùn jésù mà ṣe mímọ́ ọlá pípéye ọlá pípéye ògo pípéye ìmọ̀ àríró àlá gbọmọgbọmọ òkun ọba ńlá tí ń fọba jẹ ọba alágbára gíga jésù gbọpẹ́ wa olúwa ẹ gba olúwa gba ọpẹ́ olúwa gba ìyìn ọba tó ń rọ̀jò mánà sílẹ̀ fún wa ọba tó ń pèsè fún wa tó ń bùkún fún wa tó ń fún wa lóúnjẹ tó ń fún wa lóun mímu tó ń fún wa lóun níná tó ń fún wa lóun lílò ó mà ṣe ìwọ náà níbi tó wà máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tí ò jẹ́ odòkú ọba tí ò jẹ́ odòfọ̀ ìwọ náà máa yìn lógo máa sọ fún ọlọ́run wípé ó ṣe é ó jẹ́ orí Sunday àkọ́kọ́ ó tún jẹ́ kó rí Monday àkọ́kọ́ nínú oṣù yìí láyọ̀ àti àlàáfíà kò jẹ́ kíbi ó dé bá ọ kò jẹ́ kó o ṣàìsàn kò jẹ́ kọ́wọ́ ayé ó tẹ̀ kò jẹ́ kọ́wọ́ òkùnkùn ó tẹ̀ ibi ò dé bá ẹ ibi ò ṣọ̀ọ́kàn ẹ ibi ò wọnú ẹbí ẹ ibi ò wọnú ìrìn àjò rẹ máa yìn lógo máa dúpẹ́ lọ́wọ́ ẹ máa yìn lógo tóró ń ló ṣe é máa yìn lógo tóró ń nígbanígbaní tá à ń ṣáyà máa yìn lógo toró ní àgbàlagbà òde ọ̀run máa yìn lógo ọba tó ń tilẹ̀kùn mọ́ ogun ọ̀tá máa ṣe lọ́ba torí òní ayérayé wa máa yìn lógo toró òní ọlọ́run nínú àwọn ọlọ́run máa yìn lógo òní ọlọ́run àìkú àìsá ìdíbàjẹ́ máa gbé ògo fún máa yìn nítorí títóbi ẹ̀ máa yìn nítorí ayọ̀ ńlá rẹ̀ máa yìn ọlọ́run lógo níbi tó wà máa gbóṣùbà fún iṣẹ́ agbára rẹ̀ ọba ńlá o máa ṣe é lórí ayé wa o ṣe lórí ilé wa o ṣe ó máa yìn lógo ìwọ náà máa bá wa yìn máa yìn lógo fóun tó ṣe fóun tí yóò ṣe ní ọ̀sẹ̀ yìí fún ayọ̀ ìgbàlà èyí tó ń bọ̀ wánú ilé ẹ èyí tó ń bọ̀ wánú ayé ẹ èyí tó ń bọ̀ wánú ìrìn àjò ẹ fóore ọ̀fẹ́ gbogbo èyí tó ṣe tán àti ṣe ó yá máa yìn lógo máa gbóṣùbà fún un máa ṣe lọ́ba jẹ́ kó mọ̀ wípé òun ni ọlọ́run rẹ jẹ́ kó mọ̀ wípé òun ni alágbára gíga jẹ́ kó mọ̀ wípé òun ni alèwí lè ṣe máa yìn lógo lórí àwọn ọmọ tó o bí máa yìn ọlọ́run tí ò jẹ́ o ọmọ lọ́dún yìí ọlọ́run tí ò jẹ́ kó fi kú ọmọ ṣèrè jẹ́ máa yìn lógo ọba tí ò jẹ́ kẹ́gbókú ọmọ ká ẹ mọ́lẹ́ ayé òṣìẹ́ ta ń bọ̀n ọ̀tá òṣìẹ́ ta lọ́fà òdi opó ọ̀sán gan-an ọkọ̀ ẹ̀ òdòkú ayẹ̀ ẹ̀ òdòkú máa yin babalógo bó o bá yin hàn yóò dùn ọlọ́run dé ọkàn bó o bá yin yóò dùn ọlọ́run dé inú ó yá máa yin alèwí léṣe máa yí alèṣe lèwí bí ọ̀tá ti pinnu ogun tó ò ṣe jẹ̀rànjẹ̀ràn tẹ ogun èṣù mọ́lẹ̀ ni ó tẹ ogun yìí mọ́lẹ̀ kò jẹ́ kógun ọ̀tá ó gbérí lórí ayé ẹ kò jẹ́ kógun ọ̀tá ó gbérí lórí ìrìn àjò ẹ ó ń ju ọ̀tá lọ ó ju òkùnkùn lọ ó jẹ́ ṣe lọ́ba máa yìn lógo ọba àyìnyìn tán ọba olóríkì ẹlẹ́gbẹ̀gbàgbèje ọba tá ò lè kì tán ọba tá ò lè ṣàkàwé ẹ̀ tán ìlékè ọgbọ́n ni ìlékè ìmọ̀ ìlékè òye ọba tí ń pọgbọ́n mọ́ ọlọ́gbọ́n nú ọba tí ń pòye mọ́lóye nú bọ́lọ́gbọ́n bá ti kú ọgbọ́n inú rẹ̀ kú bóye bá ti kú bọ́lóye bá ti kú òye inú ẹ̀ kú bó ní mímọ́ bá ti kú òun àtìmọ́ ẹ ti lọ ọ̀run nìyẹn ọba tí kìí kú ọba tí kìí sá ọba tí kìí dìbàjẹ́ máa yìn lógo fúnra rẹ lóru yìí ìwọ náà ó yẹ èmi mo ti ń gbà fẹ́yìn èèyàn wọ̀nyí ìwọ náà yìn dá yìn fúnra rẹ ó mọ ohùn rẹ ó dá ẹ mọ̀ ó fẹ́ gbóhùn rẹ lóru yìí ni ohun tó lòun fẹ́ lóru yìí nìyẹn máa yìn lógo máa kọ ìwé ránṣẹ́ sí máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún ìyanu ńlá yìí èyí tó bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tá a ṣílẹ̀kùn ẹ̀ báyìí o ọ̀sẹ̀ tuntun ti bẹ̀rẹ̀ nílọ́jọ́ ajé fún ọlọ́run oníṣẹ́ ìyanu akirisore asorekiri ó ó lóun ó bọ̀ lálejò lọ́sẹ̀ yìí fún ọlọ́run tí yóò bẹ lálejò tí ó ṣoore ńlá fún ẹ tí ó ṣoore rírí fún ẹ tó ṣoore pípéye fún ẹ máa yin ọlọ́run yẹn lógo máa sọ orúkọ tó dáa máa fi pè é máa sọ̀rọ̀ adùn pa rẹ̀ máa sọ̀rọ̀ iṣẹ́ ìyanu rẹ̀ tó rí máa sọ̀rọ̀ ìgbéga ìtẹ̀síwájú máa sọ̀rọ̀ ohun rere tó ń dé bá ayé ẹni ní ìrìn àjò bí àwọn kan tiẹ̀ ti kọjá lọ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé ọlọ́run òjò bá àjàkálẹ̀ àrùn lọ máa yìn lógo máa yìn lógo lórí gbogbo ìrìn àjò tó rìn nínú ìrìn àjò ọdún yìí máa yìn bó ti pa ẹ́ mọ́ máa yìn bó ti yọ ẹnu ewu wo ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ ń ṣiṣẹ́ wo èyí tí ikú ti gbá lọ èyí tí ikú ti gbé lọ ọba tí ò jẹ́ kú òjijì ó gbé ẹ lọ ọba tí ò já rùn ó gbé ẹ lọ ọba tí ò ja ìsìn ó gbé ẹ lọ máa yìn lógo ó mórí kọni máa kọrin ọpẹ sí máa kọrin yìn lógo sí aláàánú mi ló agbalagba, ọlọ́run àgbàlagbà ọlọ́run ayérayé ọlọ́run ìtẹ̀dó wa ọlọ́run ìpìlẹ̀ wa ẹni tá a ní ọlọ́run o ó mà ṣe é. olúwa gba ọpẹ́ wa olúwa gba ìyìn olúwa gba ọpẹ́ olúwa gba ìyìn jésù gba ọpẹ́ wa olúwa gba ìyìn jésù kristi olúwa wa àmín o dúpẹ́ lóru yìí o ó yẹ kó o lè dúpẹ́ o oṣù mélòó ló ti lò kọjá yìí o ti parí oṣù mọ́kànlá láyọ̀ àtàláfíà ọba tí ò jẹ́ bí ó dé bẹ́ẹ̀ láàrin oṣù mọ́kànlá yẹn wò ó lòun ti parí ọdún yìí láyọ̀ àtàláfíà ọba tó ránṣẹ́ ayọ̀ sí ẹ tó lò ti parí ọdún iláyọ̀ àtàláfíà ó yá máa yìn ọlọ́run ó mà ṣe olúwo ṣe o torí mo ti parí ọdún iláyọ̀ torí àwa ènìyàn wọ̀nyí ti parí ọdún iláyọ̀ àti àlàáfíà olúwo mà ṣe torá àti parí ọdún ilá ìfarapa torá àti parí ọdún ilá ìléwu torá àti parí ọdún ilá ìṣàìsàn orí àti parí ọdún ilá ìṣàárẹ̀ olúwo mà ṣe ọba tó mú wa parí ọdún yìí láyọ̀ àti àlàáfíà ọba tó mú wa parí ọdún yìí àti àwa àti ilé wa ọba tó mú wa parí ọdún yìí àwa àti ará wa àti ojúlùmọ̀ wa ó mọ̀ ṣe títóbi agbára rẹ ni pípé iye agbára rẹ ni ọba áńgẹ́lì ọba àwọn ènìyàn mímọ́ òde ọ̀run mímọ́ òde ọ̀run ee jésù gbọ́pẹ́ wa o olúwa gba ìyìn ọlọ́run gba ọpẹ́ olúwa gba ìyìn olúwa gba ọpẹ́ olúwa gbàyìn ọlọ́run májẹ̀mú ó mà ṣe lórí ayé wa ó ṣe lórí ilé wa ó ṣe lórí ọmọ ó ṣe lórí ọkọ ó ṣe lórí aya ó ṣe lórí iṣẹ́ ó ṣe lórí ẹ̀mí wa ó ṣe níjáde wa ó ṣe níwọlé wa ó ṣe lójú oorun ó ṣe lójú àlá ó ṣe ó jésù gbọpẹ́ olúwa gbàyìn olúwa gba ìwọ náà máa yìn lógo máa yìn lógo máa yìn lógo ọ̀nà rẹ ò dàrú máa yìn lógo ilé rẹ ò dàrú máa yìn lógo ó ń lànà ní aginjù ayé ẹ máa yìn lógo ó ń ṣìnà fún ẹ níbi tí ayé ṣe bí àwọn ti dínà mọ́ ẹ máa yìn lógo olúwo máa ṣe ọ̀tá tó rò pé ò lè rọ́wọ́ yọ ìwọ gan tí wàá nawọ́ sí ó máa ṣe ọlọ́run tó ń jẹ́ kó fún ọ̀tá lóúnjẹ ọ̀tá tó rò páwọn ni ó bọ ẹ ọlọ́run tó ń pèsè fún ìwọ tí wọ́n gan tó fi ń bọ́ àwọn ọ̀tá ó máa ṣe é jésù ẹgbọ́pẹ́ olúwa gba ìyìn ẹgbọ́pẹ́ gba ìyìn wa gba ọpẹ́ wa gba ọpẹ́ wa gba ìyìn wa máa yìn lógo fúnra rẹ náà máa dúpẹ́ máa sọ̀rọ̀ ohun tó ti ṣe fún ẹ ní rere yẹn máa dúpẹ́ lọ́wọ́ ẹ fáwọn ètò tó fẹ́ ṣe máa yìn lógo fún ṣé àtúnṣe tó ń ṣe máa yìn lógo fún ṣé ìyanu tó ń ṣe máa yìn lógo toró ń lo lùbùkún rẹ ó láàrin làásìgbò ayé síbẹ̀ ó dára sí ìwọ ó dára sí ilé rẹ ó dára sí àwọn ọmọ ẹ ó dára sí ọkọ rẹ ó dára sí aya rẹ ó mà ṣe é jésù gbọ́ pé olùgbàyìn afẹ́fẹ́ ibi òjì kò jẹ́ kó fẹ́ lù ẹ́ kọlùkọlù ibi ò kọlù ẹ́ ó mà ṣe é ọlọ́run ó mà ṣe é olúwo ṣe kọlùkọlù ibi ò kọlù wa àjàkálẹ̀ àrùn ògbẹ̀mí wa lọ jésù gba ọpẹ́ olúwa gba ìyìn ẹ̀mí mọ́ gbọpẹ́ olúwa gba ìyìn lórí ayé wa lórí ẹbí wa lórí ìrìn àjò wa lórí ọmọ lórí ọkọ lórí aya ní ìjáde ní ìwọlé ẹ mà ṣe ẹ mú wa súnmọ́ yín ju tàtẹ̀yìnwá lọ ó mà ṣe ọba tó ń fún wa ní okun tó sì ń fún wa ní agbára olúwo mà ṣe é ọba tí ò jẹ́ ká bọ́ sínú ayanran ọ̀tá ọba tí ò jẹ́ ká yóò fi wá jẹ ọba tí ò jẹ́ kó kùkú jẹ ran ara wa ó mà ṣe o Jésù Olúwa gbọpẹ́ wa Olúwa gba ìyìn Olúwa gbọpẹ́ Olúwa máa dúpẹ́ tiẹ̀ náà ọba tí ò jẹ́ ká yóò yan ẹ jẹ wọn ò fi agbárí rẹ mọ́ mu ẹ̀jẹ̀ ó yá ó yá wọn ò fi egun ọwọ́ rẹ ta olúwo mà ṣe wọn ò fegun ẹsẹ̀ rẹ mọ́ ọrùn pákò ó mà ṣe lájò òkùnkùn wọn ni wọ́n ti pín ẹ jẹ olúwo mà ṣe ọba tó so omi ara rẹ ẹ̀jẹ̀ ara rẹ ó sọ di èèwọ̀ fún ọ̀tá láti jẹ láti mu olúwo mà ṣe ó sọ omi ara wa di èèwọ̀ ó sọ ẹran ara wa di èèwọ̀ fún ọ̀tá láti jẹ ó mà ṣe jésù ẹgbọpẹ́ olúwa gbà olúwa gbọpẹ́ olúwa gbà olúwa gbọpẹ́ olùgbàyìn ayé òpin wa jẹ ọ̀tá òpin wa jẹ òkùnkùn òpin wa jẹ ó mà ṣe ó mú wa borí wọn ó mú wa borí oṣó yẹn ó mú wa borí àjẹ́ ó mú wa borí àwọn ẹ̀mí òkùnkùn ó mà ṣe jésù ẹgbọ́pẹ́ olúwa gba ìyìn ọlọ́run gba ọpẹ́ ọlọ́run gba ìyìn ọlọ́run gba ọpẹ́ ọlọ́run gba ìyìn ó mà ṣe aṣọ ìbànújẹ́ ayé ò dáwọ̀ wá ó jẹ́ káyé ó wọ̀ wá láṣọ ìbànújẹ́ a ò wọṣọ ọ̀fọ̀ lópin ọdún yìí ó gba ọ̀tá láàyè láti wọ̀ wá láṣọ ìbànújẹ́ ó jẹ́ ká wọṣọ ọ̀fọ̀ ó jẹ́ ká ráre lópin ọdún yìí ó mà ṣe fún ọ̀nà ìbùkún tó tún ń là fún ayé wa ó ń lànà níbi tí a ò rò pé ọ̀nà lè wà jésù gbọpẹ́ wa olúwa gba ìyìn olúwa gba ọpẹ́ olúwa gba ìyìn jésù gbọpẹ́ olúwa gba ìyìn jésù kristi olúwa wa àmín ẹ jẹ́ á lọ sọ olúwa àánú ni mo fẹ́ olúwa fàánú dáríjì mi o gbogbo àìṣedéédéé mi gbogbo gbogbo ibi tí mo ti mójú ògo rẹ bínú gbogbo ibi tí mo ti ṣẹ̀ sí ìwọ ọlọ́run ìṣẹ̀dá mi olúwa fàánú dáríjì mi èmi àti ìdílé mi ti ṣẹ̀ sí ọ olúwa fàánú dáríjì wa ẹbí rẹ ti ṣẹ̀ sí ọlọ́run sí ìwọ ọlọ́run nìkan mo ṣẹ̀ tí mo sì ṣe búburú lójú rẹ ká lè dán ọ láre ńgbà tó o bá ń sọ̀rọ̀ àti kára rẹ ó lè mọ́ nígbà tí ìwọ ọlọ́run bá ń ṣe ìdájọ́ àánú ni mo béèrè olúwa fàánú dárí àìṣedéédé gbogbo jì mí ó yá àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù ọlọ́run májẹ̀mú o ọlọ́run ìgbàlà o mo mọ̀ ti ṣẹ̀ sí ọ àṣẹ̀ sí ọ olúwa dáríjì gbogbo ibi tí mo ti ṣẹ̀ sí ìwọ ọlọ́run gbogbo ibi tí mo ti mójú ògo ìwọ ọlọ́run bínú olúwa dáríjì jésù dáríjì olúwa dáríjì ẹ̀ṣẹ̀ nínú èrò nínú ìsọ̀rọ̀ nínú èrò ọkàn lórúkọ jésù olúwa dáríjì ẹ̀yin èèyàn wọ̀nyí kí olúwa kó dáríjì ọ olúwa dáríjì wa àánú la bẹ̀bẹ̀ fún àánú la béèrè fún ní gbogbo ibi tá a ti dẹ́ṣẹ̀ sí wọ ọlọ́run ní gbogbo ibi tá a ti mójú ògo rẹ bínú ní gbogbo ibi tá a ti kọjú òṣùwọ̀n bí ọmọ rẹ ibi tó o ti gbé wa sókè tá a ti rẹra wa sílẹ̀ lórúkọ Jésù Olúwa dáríjì wa àánú la fẹ́ o àánú la béèrè bó o bá ń ṣàmì ẹ̀ṣẹ̀ ta ni ó lè dùnnú wa gbogbo wo mèrè gbogbo wo sálọ ni ṣùgbọ́n ìwọ Ọlọ́run tó pọ̀ láàánú olóore ọ̀fẹ́ ni ọ́ a pè ọ́ ní òru yìí Olúwa fàánú dáríjì gbogbo ibi tá a ti ṣẹ̀ sí ọ gbogbo ibi tá a ti yẹ níwájú rẹ gbogbo ibi tá a ti kó kìkì rẹ tó gbogbo ibi tá a ti sọ̀rọ̀ iṣẹ́ rẹ gbogbo ibi tá a ti yàn lógo tó gbogbo ibi tá a ti yàn lógo tó olúwa dáríjì jésù dáríjì olùgbàlà dáríjì olùdáǹdè dáríjì olùràpadà dáríjì ọlọ́run ayé àti àyànmọ́ wa ọlọ́run ilé àti ìrìn àjò wa ọlọ́run ìdásí wa ọlọ́run ẹ̀mí wa ìwọ la mọ̀ ọ́ pé o a pè ọ́ olùgbàlà a pè ọ́ olùgbàlà ọlọ́run àpèjúbà olórúkọ ẹgbàágbèje ìwọ́dà ọlọ́run ọlọ́run fàánú dáríjì a ṣẹ̀ sí ọ lọ́pọ̀lọpọ̀ a mú ọ bínú lọ́pọ̀lọpọ̀ olúwa mọ̀mọ̀ pawárẹ̀ àánú ni kò rò olúwa ṣàánú fàánú dáríjì olúwa ṣàánú fàánú dáríjì gbogbo ibi tá a ti jìn sí ìra ẹ̀ṣẹ̀ tí ò sẹ́ni tí ó yọ wá ìwọ ló lè yọ wá gbogbo ibi tá a ti jìn sí ìrà ẹ̀ṣẹ̀ tí ò sẹ́ni tí ó yọ wá ìwọ ló lè yọ wá gbogbo ibi tí ẹ̀ṣẹ̀ ti borí ayé wa gbogbo ibi tí ẹ̀ṣẹ̀ ti tẹ̀rí ayé wa bá àánú o àánú aṣáàmọ́ ṣògo lórí ìdájọ́ olúwa máa lo tìdájọ́ àánú ni kò rò olúwa máa lo ìdájọ́ àánú la béèrè olúwa máa lo ìdájọ́ lo tàánú olúwa fàánú dáríjì jésù ẹ ṣàánú fún wa bàtímẹ́wò afọ́jú béèrè àánú ó ra àánú gbà ó sì rí náà àwa náà béèrè àánú lórí ẹ̀bi ẹ̀ṣẹ̀ tá a jẹ olúwa fàánú dáríjì jésù ṣàánú fún wa jésù ṣàánú fún wa jésù ṣàánú fún wa dáríjì ṣàánú fún wa dáríjì ṣàánú fún wa dáríjì ṣàánú fún wa dáríjì ṣàánú fún wa dáríjì ṣàánú fún wa. ní gbogbo ọ̀nà dáríjì ní gbogbo ọ̀nà ṣàánú wa ní gbogbo ìgbà dáríjì ní gbogbo ọ̀nà ṣàánú fún wa aláàánú o rán àánú sí wa aláàánú o ṣàánú wa kọ́ tó mọ́ bá dùbú wa mọ́ tó mọ́ bá parí wa lẹ́ẹ̀tọ́ kù kọ́dún ìparí kẹ́sẹ́ mọ́ bá dènà eré òpin ọdún olúwa fàánú dáríjì jésù násárẹ́tì àánú dà á béèrè rẹ̀ ni àánú dà àtọrọ rẹ̀ ni àánú dà àtọrọ fún ni àánú dà à ń gbàdúrà fún ni olúwa fàánú dáríjì wa jésù kristi olúwa tolùgbàlà wa àmín àmín àmín ní orúkọ jésù ẹ jẹ́ ká sọ fún ọlọ́run alààyè olúwa bí mo ti ń jí ní kùtùkùtù òwúrọ̀ yìí olúwa rómi ní agbára lónìí ẹ máa ń à program yìí ṣíà ẹ̀ kíákíákíá ṣíà ẹ̀ lẹ́ẹ̀mejì méjì ẹ jẹ́ agbóhùnsókè olúwa bí mo ti jí ní kùtùkùtù òwúrọ̀ yìí ènìyàn kì í pọn òérú omi tó bá lọ dé sun ní ìdájí kùtùkùtù olúwa mo ti jí lóru yìí mo jí ní ìdájí yìí ẹ̀rọ mi ní agbára agbára tí wọ́n fi ríre ò ní gbà agbára tí wọ́n fi rí ayọ̀ ò ní gbà agbára tí wọ́n fi rí ìbùkún ò gbà olúwa ró mi ní agbára náà àtèmi àti ìdílé mi ẹ̀rọ wa ní agbára ó yá ó yá àdúrà ní orúkọ jésù orúkọ ńlá jésù ní agbára ẹ̀jẹ̀ jésù olúwa ró mi ní agbára o àti èmi àti ìdílé mi mo fẹ́ agbára rẹ a nílò rẹ a béèrè rẹ a tọrọ rẹ a gbàdúrà rẹ tèmi tilé mi olúwa ró wa ní agbára agbára ìwọ ọlọ́run nìkan ní ìgbẹ́kẹ̀lé mi agbára ìwọ ọlọ́run nìkan ní àfẹ̀yìntì mi agbára rẹ dà ìwọ ọlọ́run tó ní ipa gbogbo ọlọ́run tó ní agbára gbogbo ìwọ ni mo fi ṣàfẹ̀yìntì ìwọ ni mo gbójúlé ìwọ ni mo ní ìwọ ni mo fẹ̀yìntì ọlọ́run dà ró mi ní agbára àtèmi àtìlé mi ró mi ní agbára olúwa ró ní agbára olúwa gbé agbára wọ̀ mí mo jí ní kùtùkùtù òwúrọ̀ yìí mo jí lọ́gànjọ́ òru yìí mo ń bá ìwọ ọlọ́run ìṣẹ̀dá mi sọ̀rọ̀ ọlọ́run ayé mi o ọlọ́run ẹ̀mí mi o ọlọ́run tí mo fẹ̀yìntì o ó yá ró mi ní agbára ẹ̀yin ènìyàn wọ̀nyí kí olúwa kóró yín ní agbára ó jẹ́ sọ tiẹ̀ náà olúwa ró yín ní agbára agbára tó ń jó bí iná tí ayé ò lè dojúkọ tí ọ̀tá ò lè dojúkọ tí òkùnkùn ò lè dojúkọ agbára tó ń ràn bí òrùn tí ayé ò lè wò lójú tí ayé ò lè dìmú olúwa kóró yín ní agbára àti èmi àti ìwọ olúwa ró wa ní agbára agbára agbára tá ò fi rí ire gbà lónìí kí ìṣọ̀lá mò ń sọ lónìí tí ilẹ̀kùn rẹ̀ mọ́ yìí tí ilẹ̀ rẹ̀ mọ́ yìí agbára ni mo béèrè fún èmi àti ẹ̀yin ènìyàn wọ̀nyí olúwa ró wa ní agbára agbára gbé wá olúwa ró wa ní agbára olúwa ró wa ní agbára ayé ò gbọ́dọ̀ bárí òní jẹ́ wọn ò gbọ́dọ̀ bárí òpin ọdún yìí jẹ́ wọn ò gbọ́dọ̀ bá jẹ́ mọ́ wa lọ́wọ́ wọn ò gbọ́dọ̀ báyọ̀ òpin ọdún yìí jẹ́ mọ́ wa lọ́wọ́ wọn ò gbọ́dọ̀ bàbùkún òpin ọdún yìí jẹ́ mọ́ wa lọ́wọ́ wọn ò gbọ́dọ̀ dí wa lọ́wọ́ wọn ò gbọ́dọ̀ dè wa lọ́nà agbára tá ò fi ríre òní gbà olúwa gbé wá jésù gbé wá ọlọ́run gbé wá agbára rẹ ẹ̀mí mímọ́ rẹ tilétilé wa olúwa ẹ gbé wọ̀ wá jésù gbé wọ̀ wá olùgbàlà gbé wọ̀ wá ìwọ lámọ̀ fíṣàfẹ̀yìntì ìwọ lámọ̀ gbójúlé gbọ́kànlé ọlọ́run ẹ̀mí mi o ọlọ́run ayé mi o ìwọ mo mọ̀ ní olúwa mi ò lè foríbalẹ̀ fún òrìṣà mọ́ olúwa mi ò lè foríbalẹ̀ fún òkùnkùn mọ́ ìdí ẹ̀ tí mo ṣe sátọ̀ ẹ wá mo dá irun mọ́jú wá bọ́ ọ sọ̀rọ̀ ni mo ń béèrè agbára rẹ mi ò lágbára kankan àfi ìwọ nìkan ìwọ lágbára mi ìwọ lágbára ilé mi ìwọ lẹ̀mí mi ìwọ láyé mi ìwọ láfẹ̀yìntì mi ìwọ lágbẹ́kẹ̀lé mi ọlọ́run tí mo gbẹ́kẹ̀lé o ọlọ́run tí dalẹ̀ májẹ̀mú o ọlọ́run tí kì í dojú ti àyànfẹ́ ọlọ́run tí kì í dojú ti ọmọ rẹ̀ ọlọ́run yọ sí mi lóru yìí ró mi ní agbára olúwa ró mi ní agbára olúwa ró mi ní agbára tilétilé mi ró wa ní agbára ẹ̀yin ènìyàn wọ̀nyí kí olúwa kó ró yín ní agbára ẹ gba agbára ẹ gba agbára ẹ gba agbára ẹ gba agbára ẹ gba agbára agbára èṣù kọ́ agbára ọlọ́run alààyè olúwa ró wa ní agbára tó fi ríire gbà olúwa ró wa ní agbára olúwa ró wa ní agbára jésù olúwa wa àmín àmín àmì lórúkọ jésù ìwọ náà máa sọ tiẹ̀ mọ dúró de kémi máa gbà fún ẹ kó mọ sàmì nìkan ìwọ náà lanu lóru èé tó ń sun gbogbo ìgbà yẹn ti tó ọdún ti ń parí lọ ìpàdé àdúrà ti ń lo òpin nìyẹn wo ó yá lanu gbàdúrà pé orúkọ jésù lẹ́ẹ̀kan ṣoṣo kó ojú ó níná bí àrá wàá sọ fọ́lọ́run wípé ìwọ àsọtẹ́lẹ̀ ibi tó ń bá mi rìnrìn àjò láti ìbẹ̀rẹ̀ ọdún yìí ó yá túká lónìí àsọtẹ́lẹ̀ búburú èyí tó ti ń bá ayé mi rin ìrìn àjò bọ̀ láti ìbẹ̀rẹ̀ ọdún yìí àsọtẹ́lẹ̀ yìí ó yá túká lórúkọ olúwa ó yá gbóhùn sókè ó yá àdúrà ní orúkọ jésù ní orúkọ ńlá àti jésù ní agbára ẹ̀jẹ̀ jésù tí a bá rí àsọtẹ́lẹ̀ búburú èyí tó ti ń bá mi rin ìrìn àjò ayé mi tó ti ń bá ilé mi rin àjò láti ìbẹ̀rẹ̀ ọdún yìí wá lónìí olúwa túká ìwà àsọtẹ́lẹ̀ búburú èyí tó ti ń bá mi rìnrìn àjò láti ìbẹ̀rẹ̀ ọdún yìí wá òpin dé bá ọ lónìí o olúwa ẹ̀mí mọ́ túká jésù túká ẹ̀mí ọ̀run túká ọlọ́run ìgbàlà mi o ahọ́n búburú ò gbọ́dọ̀ ṣẹ mọ́ mi lára ahọ́n ọ̀tá ò gbọ́dọ̀ lẹ̀ mọ́ ayé mi mo gbàdúrà lónìí gbogbo ìwà àsọtẹ́lẹ̀ òdì èyí tá a fi oró ahọ́n sọ àsọtẹ́lẹ̀ òdì èyí tí a fi àfọ̀ṣẹ sọ àsọtẹ́lẹ̀ òdì èyí tí a fò ògùn sọ èyí sọtẹ́lẹ̀ òdì èyí tí a fi àti kì í ṣe ti ọ̀dọ̀ Ọlọ́run gbogbo ìwà àsọtẹ́lẹ̀ búburú èyí tó ti tẹ̀lé ayé mi tó ti lẹ̀ mọ́ ayé mi tó ti lẹ̀ mọ́ ilé mi tó ti lẹ̀ mọ́ ìrìn àjò ìdílé láti ìbẹ̀rẹ̀ ọdún yìí àsọtẹ́lẹ̀ yìí lóru yìí ó yá máa túká olúwa túká ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹ̀yin èèyàn wọ̀nyí báyìí ni olúwa àwọn ọmọ ogun wí gbogbo àsọtẹ́lẹ̀ búburú èyí tó ti lẹ̀ máa yé yín láti ìbẹ̀rẹ̀ ọdún yìí wá àsọtẹ́lẹ̀ òdì àsọtẹ́lẹ̀ òdì àsọtẹ́lẹ̀ tí a fi àfọ̀ṣẹ sọ sínú ayé yín tó ti lẹ̀ mọ́ ayé yín tó lẹ̀ mọ́ ìṣẹ̀dá yín tó lẹ̀ mọ́ ìrìn àjò yín tó lẹ̀ mọ́ ògo yín lónìí olúwa túká jésù máa túká ọlọ́run májẹ̀mú o ọlọ́run májẹ̀mú o ọlọ́run májẹ̀mú o ọlọ́run májẹ̀mú o ọlọ́run májẹ̀mú o àsọtẹ́lẹ̀ òdì tó lẹ̀ máa yí ẹ̀yin ẹ̀yìn wọn tó lẹ̀ máa ìṣẹ̀dá yín tó lẹ̀ máa yí ọmọ wa tó lẹ̀ máa ya wa tó lẹ̀ máa ọkọ rẹ̀ ó yá túká lórúkọ jésù àsọtẹ́lẹ̀ òdì máa túká ètò tilẹ̀ máa yé rẹ kó máa túká ó yá máa túká máa túká máa túká máa túká máa túká olúwa máa túká jésù máa túká olùgbàlà máa túká jésù kristi olúwa wa àmín ẹ pé orúkọ jésù yẹn kó níná nú ìwọ sùn níwò yìí àwa ò sùn tiwa àwa ń lanu tiwa à ń bá ọlọ́run ìṣẹ̀dá wa sọ̀rọ̀ ni kò ní í dáa kó o dáàrún mọ́jú kó o mọ́ lè sọ̀rọ̀ fún ọlọ́run rẹ ó dá ohun tiẹ̀ mọ̀ ohun tèmi ni òun ni mo fi ń kígbe sí lóru ọ̀gànjọ́ yìí ẹ pariwo lóhùn òkè ẹ̀yin ọmọ ọlọ́run ẹ sọ wípé mo sọ tẹ́lẹ̀ lónìí ni kò gbọ́dọ̀ di ọ̀la ee àmì ọ̀tá tó ti lẹ̀ mọ́ mi lára láti ìbẹ̀rẹ̀ ọdún yìí wá ẹ̀jẹ̀ jésù kristi ó yá ṣí dànù àmì ọ̀tá tó tilẹ̀ máa yé mi láti ìbẹ̀rẹ̀ ọdún yìí wá wá ní mo sọ tẹ́lẹ̀ lórúkọ olúwa ẹ̀jẹ̀ jésù máa ṣí dànù ẹgbà ń bẹ̀yìn àbí àbówó yìí sùn ni pé orúkọ jésù ó yá àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ńlá ti jésù ẹ gbọ́ ẹ̀yin ènìyàn wọ̀nyí ẹ gbọ́ ọlọ́run ìṣẹ̀dá mi ọlọ́run tí mo fẹ̀yìntì gbọ́ olùgbàlà olùdáǹdè mi gbogbo àmì búburú àmì àwọn ọ̀tá gbogbo àmì búburú àmì àwọn òkùnkùn ètò tilẹ̀ máa yé mi lónìí ẹ̀jẹ̀ jésù máa ṣí dànù ìwọ àmì ọ̀tá ìwọ àmì òkùnkùn àmì ìdíwọ́ àmì ìdènà àmì ìfàsẹ́yìn ètò lẹ̀ máa yé mi tó lẹ̀ mọ́ ọmọ àti aya tó lè mọ ọkọ tiẹ̀ náà ó jẹ́ sọ̀rọ̀ ó yá ẹ̀jẹ̀ Jésù máa ṣì dànù ó yá máa parẹ́ Olúwa ṣì dànù Jésù ṣì dànù àmì òkùnkùn àmì ẹ̀yin ọ̀tá àdílé àmì kẹ́nìyàn máa ṣerú àmì kẹ́nìyàn máa dààmú àmì kẹ́nìyàn máa jìyà àmì káyé máa fi nǹkan ẹni ṣòfò ìwọ àmì kámi àmì ọ̀tá ìdílé tó lẹ̀ mọ́ ayé mi àmì òkùnkùn ìdílé tó lẹ̀ mọ́ iṣẹ́ mi ìwọ àmì kami àmì òkùnkùn èyí tó ń bá ayé mi fídán tó ń bá ayé mi rìnrìn àjò lónìí olúwa ṣí dànù mo ṣí ẹ dànù pẹ̀lú ẹ̀jẹ̀ jésù olúwa ṣí dànù jésù ṣí dànù olúwa ṣí dànù gbogbo àmì ayé tó lẹ̀ mọ́ ẹ gbogbo àmì òkùnkùn tó lẹ̀ mọ́ àmì tí ò jẹ́ kó o súnmọ́ lóore tí ò jó lóore ó súnmọ́ àmì tó ń ṣiṣẹ́ ríra àmì tó ń ṣiṣẹ́ ìkórira àmì tó ń jó lóore ó rí ọ̀sá àmì tó ń pe ènìyàn búburú súnmọ́ àmì tó ń lé olóore jìnnà àmì tó lóore rí tó fi ń sá fún ẹ̀jẹ̀ Jésù ó yá pa àmì rẹ àmì ayé lára rẹ àmì ọ̀tá lára rẹ àmì òkùnkùn lára rẹ olúwa parẹ́ jésù pàmì rẹ olúwa pàmì rẹ jésù pàmì rẹ àmì òkùnkùn èyí tá a ṣàṣì ọ lára àmì òkùnkùn èyí tá a lẹ̀ mọ́ ayé ẹ̀ àmì òkùnkùn nú ayé ẹ̀ àmì òkùnkùn ńlẹ̀ ayé ẹ̀ àmì òkùnkùn èyí tí o ṣó lẹ̀ mọ́ ẹ̀ tí àjẹ́ lẹ̀ mọ́ ẹ̀ tí ọ̀tá àdílé lẹ̀ mọ́ ẹ̀ àmì tó ń gbé kiri àmì tí wo mọ̀ tí ayé ń rí lára rẹ̀ ó yá lónìí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn àjẹ́ Jésù ó yá ṣí àmì yìí dànù máa poró àmì ṣí dànù lára mi ṣí dànù lára ọmọ aya ṣí dànù lára mi ṣí dànù àmì ọ̀tá lára rẹ àmì òkùnkùn yìí lórúkọ Jésù òpin dé bá olúwa ṣí dànù láyé ẹ̀yin èèyàn wọ̀nyí lágọ̀ ara yín àmì tó ń lé olóore àmì tó ń lé aláàánú àmì ṣiṣẹ́ ṣiṣẹ́ àmì tó ń ṣiṣẹ́ àmúbọ́ àmì tó ń ṣiṣẹ́ ìdènà àmì àjẹ́ èmèrè tá a lẹ̀ ẹ lára olúwa ṣídànù ṣídànù ìwà àmì ìkórira ètà lẹ̀ máa yí ẹ̀yìn èèyàn wọ̀nyí àmì ìkórira olúwa ṣídànù jésù ṣídànù olúwa ṣídànù jésù kristi olúwa wa wo ẹ̀mí ọlọ́run ní kí n sọ fún ẹ wípé kó o jẹ́ ká tú àdúrà yẹn gbà àmì ọ̀tá ò dá lára rẹ àmì òkùnkùn ò dá lára rẹ ẹ pé orúkọ yẹn jó níná nù pé orúkọ jésù jó níná jó lágbára wà ní orúkọ jésù lẹ́ẹ̀mẹ́ta ìwọ àmì ayé àmì ọ̀tá àmì òkùnkùn àmì tó ń ṣiṣẹ́ ìdíwọ́ tó ń ṣiṣẹ́ ìdènà àmì táyé fi sí mi lára máa parẹ́ lórúkọ jésù ẹ̀jẹ̀ jésù pa àmì ọ̀tá rẹ́ lára mi ó yá gbóhùn sókè sà ó yá àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù mo pe ẹ̀jẹ̀ jésù mo béèrè ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù o ẹ̀jẹ̀ jésù o ẹ̀jẹ̀ jésù kristi ó yá máa ṣí àmì ìdànù àmì àmúbọ̀ àmì ìfàsẹ́yìn àmì ìdààmú àmì márolóore àmì máràláàánú àmì àṣetì lórúkọ jésù ẹ̀jẹ̀ jésù máa ṣí kúrò lára mi máa ṣí lára ọmọ máa ṣí lára aya máa ṣí nínú ìdáwọ́lé máa ṣí ìwà àmì ayé àmì òkùnkùn ìdílé wa ó yá máa ṣí lára mi tọmọtọmọ tayátayá ṣí lára wa kúrò mo súre fún ẹ̀sà àmì ayé lára rẹ àmì tó tojúbọ iṣẹ́ àmì tó tojúbọ òwò rẹ àmì tá a lè mọ́ ẹ lára ìwọ àmì ayé tá a lè mọ́ iṣẹ́ àwọn èèyàn wọ̀nyí àmì òkùnkùn tó lè mọ́ ayé wọn tó lè mọ́ ìṣẹ̀dá rẹ àmì táyé rí tí wọ́n fi ń sá fún ẹ àmì táyé rí tó lóore fi kọ̀ ẹ́ lẹ̀ àmì tí ayé ń rí tí ọ̀tá ń rí tí òkùnkùn ń rí èyí tí wọ́n fi ń pè ẹ́ ní aṣebi àmì ọ̀tá lára rẹ ẹ̀jẹ̀ Jésù ṣí dànù ìwà àmì ìkórira òdì ẹ̀jẹ̀ Jésù ṣí lára àwọn èèyàn wọ̀nyí ó yá máa ṣí lórúkọ Jésù máa ṣí máa ṣí máa ṣí máa ṣí olúwa ṣí Jésù Kristi olúwa tolùgbàlà wa olúwa ní kí n sọ fún ẹ wípé ká tún àdúrà yẹn gbà ní ìgbà kẹta ẹ múra sí àdúrà yìí torí ẹ̀yin kan lọ pàdé olóore ní ọ̀sẹ̀ yìí olóore tó ti sá fún yín olúwa lẹ máa pàdé wọn ní ọ̀sẹ̀ padà olúwa láwọn olóore yẹn òun ló rán wọn sí yín ṣùgbọ́n àmì tó ń bẹnu ayé yín òun ló ń dá àwọn olóore yẹn padà ẹ pariwo lóhùn òkè orúkọ jésù yẹn jẹ́ ó sán bí àrà jẹ́ kó níná nú gan wà ní lórúkọ jésù lẹ́ẹ̀mẹ́ta ìwọ àmì kàmì àmì tó ti ń dí mi lọ́wọ́ tó ń dè mí lọ́nà gbogbo ibi tí ń bá dé àmì tó ń mú mi ní ìbẹ̀rẹ̀ tí ò mú mi láṣeyọrí ìwọ àmì ayé àmì ọ̀tá àmì òkùnkùn àmì tí máa ń jẹ́ kí ibi ó ṣe tí kì í jẹ́ kí ire ó ṣe àmì ayé nìyẹn àmì tó máa ń fa ìkórìíra òdìṣà ó yá ẹ̀jẹ̀ jésù ṣí àmì kúrò lára mi ó yá fọ àmì kúrò lára mi rí àmì dànù kúrò lára mi ẹ gbóhùn sókè ó yá àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù àkọ́pẹ́ ní ọjọ́ tí n bá fi ohùn mi kígbe ọjọ́ náà ni àwọn ọ̀tá mi yóò pẹ̀yìn dà mo pàṣẹ fún ìwọ àmì yìí torí mo kiri àmì bọnú ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ ńlá ni ẹ̀jẹ̀ ìràpadà ni ẹ̀jẹ̀ ètùtù ni mo kíra mi bọ́ mo yíra mi nú ẹ̀jẹ̀ mo gun àgbélébù jésù lọ mo gun lọ síbi agbárí níbi tí a gbé adé ẹ̀gúsí níbi tí ẹ̀jẹ̀ ti ń sàn mẹ́ mo yíra mi mọ́ ẹ̀jẹ̀ jésù gbogbo ìwà àmì ayé àmì ọ̀tá mi kórìíra àmì òkùnkùn lára mi lára ya àwọn ọmọ mi ẹ̀jẹ̀ jésù máa ń ṣí dànù máa ṣí máa ṣí máa ṣí máa ṣí máa ṣí ẹ̀jẹ̀ rẹ ló lè wẹ̀ mí ẹ̀jẹ̀ rẹ ló lè gbà mí ẹ̀jẹ̀ rẹ ló lè ṣí àmì yìí lára aya lára àwọn ọmọ nínú ilé mi nínú iṣẹ́ mi lórí ìdáwọ́lé mi mo rí ìdáwọ́lé mi sínú ẹ̀bú ẹ̀jẹ̀ Jésù ìwọ ìdáwọ́lé mi wọnú ẹ̀jẹ̀ Jésù lọ àmì òkúta àmì ìfàsẹ́yìn àmì àṣetì àmì ìjákulẹ̀ lórí ìdáwọ́lé mi ẹ̀jẹ̀ Jésù máa fọ́ dànù ẹ gbọ́ ẹ̀yin ènìyàn wọ̀nyí tó rájọ wà ń bí lóru yìí tó rájọ ń gbàdúrà yìí àmì kàmì tí ń bẹ lára rẹ àwọn àmì òkùnkùn yẹn àmì ọ̀tá yẹn àmì àṣetì yẹn àmì àmúbọ̀ yẹn àmì ìfàsẹ́yìn àmì mọ̀rọ̀ lóore àmì mọ̀rà láàánú àmì mọ̀tayọ àmì máṣerere tí ayé lẹ̀ mọ́ ẹ olúwa ṣì dànù ẹ̀jẹ̀ ńlá jésù ẹ̀jẹ̀ calvary dà ó yá ṣì dànù lára èmi àti ẹ̀yin èèyàn wọ̀nyí lára àwọn ilé wa lára ya lára àwọn ọmọ wa olúwa ṣì dànù ìwọ àmì òní ni òní bá wa parí ọdún yìí àmì yìí òní bá wa parí ọdún yìí ìwọ àmì òkúta yìí ìwọ àmì ìfàsẹ́yìn yìí àmì ìjákulẹ̀ yìí àmì mìíràn lóore àmì mẹ́rà láàánú àmì mákayọ̀ ò ní bá wa parí ọdún yìí ẹ̀jẹ̀ Jésù làwa pè ó yá ka kúrò lára wa ẹ̀jẹ̀ Jésù ṣí dànù ó yá ṣí dànù lórúkọ Olúwa ṣí dànù iṣẹ́ ọ̀tá gbogbo àmì wọn gbogbo láyé wa lára wa máa ṣí dànù Olúwa ṣí dànù Ọlọ́run ṣí dànù Jésù Kristi olúwa wa ẹ jẹ́ porúkọ jésù lẹ́ẹ̀kan ṣoṣo ẹ jẹ́ kó sán bí àrá ẹjẹ onínáná wà ní olúwa rán idà síwájú mi lè tó kù kọ́dún parí idà olúwa ré kọjá síwájú mi gbogbo ibi tí ìdíwọ́ àti ìdènà ọ̀tá wà ee gbogbo ibi tí ọ̀tá jókòó sí gbogbo ibi tí wọ́n fi ṣe bùbá láti gbárí òpin ọdún mi lọ́wọ́ mi idà ọlọ́run kọjá lára wọn wo o nílò idà yìí o nílò idà àwọn ọ̀tá kan wà tí wọ́n lọ dúró lórin àjò èmi àti ẹ̀ wọ́n mọ̀ pé àwa kan ti wà tí ọlọ́run fẹ́ ṣe nírè òpin ọdún wọ́n mọ̀ wípé àwa kan wà a fẹ́ gbére òpin ọdún lé wa lọ́wọ́ wọ́n mọ̀ pé mi àti ẹ̀ a ti làkàkà nínú ìrìn àjò ọdún yìí wọ́n mọ̀ wípé òpin ọdún la fẹ́ dé wa ládé la fẹ́ ṣe wa lóore òpin ọdún yìí wọ́n mọ̀ wípé ọlọ́run fẹ́ kọjú sí wa ṣe wa lóore ẹ gbọ́ òpin ọdún làwọn èèyàn ń pín bonuses lẹ́nu iṣẹ́ ẹ pariwo lóhùn òkè wípé olúwa mo nílò idà rẹ idà rẹ dà olúwa rán idà ṣáájú mi ní gbogbo ọjọ́ mẹ́rìnlélógún tó kù ó kù twenty four days kí ọdún yóò parí ẹ gbàdúrà gbogbo ọjọ́ mẹ́rìndínlógún tó kù kí ọdún yìí parí olúwa lo idà rán idà síwájú mi gbogbo ibi tí ọ̀tá jókòó sídè mi láti já ire ọwọ́ mi gbà láti gbàre òpin ọdún yìí lọ́wọ́ mi ọlọ́run jẹ́ kí ìdàrí ó kọjá ó yá wí bẹ́ẹ̀ kí ó yá àdúrà ní orúkọ jésù ní orúkọ ńlá jésù ní agbára ẹ̀jẹ̀ jésù mo béèrè fún idà ọlọ́run lo idà lópin ọdún yìí olúwa rán idà mi idà olúwa rékọjá mi lọ wọ ìrìn àjò tó kù kọ́dún ìparí idà olúwa rékọjá lọ síwájú aya mi síwájú àwọn ọmọ mi kọ̀ọ̀kan gbogbo ibikíbi tí ọ̀tá fi ṣe bùbá gbogbo ibi tí wọ́n jókòó sí gbogbo ibi tí wọ́n sápamọ́ sí láti já ire òpin ọdún ìgbà mọ́ mi lọ́wọ́ idà gé wọn lulẹ̀ idà kọjá lára wọn olúwa fi idà yanjú wọn idà yanjú wọn idà gé wọn lulẹ̀ ìdá yanjú wọn gbogbo ibi tí ọ̀tá jókòó sí di ẹ̀yìn ẹ̀yìn wọ̀nyí màyí kàndára bá sórí bá síndara mo gbàdúrà lópin ọdún yìí gbogbo ibi tí òkùnkùn jókòó sí di ayé yín tán jókòó sí ibi iṣẹ́ yín gbogbo ibi tí ọ̀tá jókòó sí lẹ́nu òwò rẹ yẹn lẹ́nu ìdáwọ́lé yẹn gbogbo ibi tí ọ̀tá jókòó sí lẹ́nu ẹ̀kọ́ ọmọ rẹ gbogbo ibi tí ọ̀tá jókòó sí lẹ́nu iṣẹ́ ọkọ rẹ lẹ́nu iṣẹ́ aya rẹ ìdà ni mo béèrè fún olúwa fi idà rẹ yanjú wọn idà olúwa yanjú wọn idà olúwa yanjú wọn a ò ní járe ọwọ́ rẹ gbà ire òpin ọdún yìí ọ̀tá ò ní jágbà òkùnkùn ò ní jágbà ọ̀tákọ́tá tó ba níbùba ọ̀tá tó sá pamọ́ síbi ìkọ̀kọ̀ ẹ̀yin ọ̀tá yìí idà olúwa kó gé lulẹ̀ idà kọjá lára wọn idà gé wọn idà gé wọn idà gé wọn idà gé wọn idà gé wọn idà gé wọn mo gbàdúrà ọ̀tá ò ní darí ọwọ́ rẹ dànù ire òpin ọdún yìí kò ní í ṣe é dànù fún ọ̀tá kò ní í ṣe é dànù fún ó sọ̀rọ̀ àánú ẹ̀ ṣe mí ìwọ máa sùn máa sùn tiẹ̀ bóyá oorun nìwọ wá sùn nú àdúrà ọ̀tá ò ní darí ọwọ́ rẹ dànù ire òpin ọdún yìí òkùnkùn kò ní dànù idà olúwa ó yá lọ síwájú wa gbogbo ibi tí ọ̀tá fi ṣe bùbá gbogbo ibi tó fi ṣe ibi ìjókòó láti gbari òpin ọdún yìí lọ́wọ́ wa ìdà gé wọn ìdà gé wọn ìdà gé wọn ìdà gé wọn ìdà olúwa kọjá lára wọn ìdà olúwa kọjá lára wọn ìdà olúwa kọjá lára wọn jésù kristi olúwa wa àmín àmín àmín ní orúkọ jésù ẹ pe orúkọ jésù ẹjọ onínàánú ẹ jẹ́ àfìtarajọ gbàdúrà yìí máa rẹ̀wẹ̀sì inú àdúrà tòru yìí pé orúkọ jésù ó rí pé ìwọ náà ń gbà fúnra rẹ ó rí bẹ́ẹ̀ mi ti ń làágùn ibi tí mo wà ẹ porúkọ jésù kẹjọ nínáná wà ní olúwa wúrà àti fàdákà mi tí ayé ti jágbà láti ìbẹ̀rẹ̀ ọdún yìí olúwa gbà padà fún mi lópin ọdún yìí ní gbogbo ọjọ́ tó kù kí ọdún yìí parí gbogbo wúrà àti fàdákà ayé mi èyí tí ọ̀tá ti lọ́ mi lọ́wọ́ gbà tí wọ́n ti gbà lọ́wọ́ mi gbogbo wúrà fàdákà ìṣerere ìbùkún ìtẹ̀síwájú ògo ìdílé èyí tá a ti gbà lọ́wọ́ mi wúrà fàdákà ìṣerere ìbùkún ọlá àti ọrọ̀ èyí tí ọ̀tá ti lọ́ mi lọ́wọ́ gbà láti ìbẹ̀rẹ̀ ọdún yìí lópin ọdún yìí olúwa gbà wọ́n fún mi ó yá àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ńlá jésù ìwọ wúrà ayé mi ìwọ fàdákà mi ìwọ oore ọ̀fẹ́ mi ìwọ ìtẹ̀síwájú mi ìbùkún mi ọlá ọrọ̀ mi èyí tí ayé ti gbà lọ́wọ́ mi èyí tí wọ́n ti lọ́ mi lọ́wọ́ gbà ní ìbẹ̀rẹ̀ ọdún yìí tán ti lọ́ aya lọ́wọ́ gbà tán ti lọ́ àwọn ọmọ mi lọ́wọ́ gbà olúwa gbà fún mi jésù gbà padà fún mi wúrà dà tèmi ni ọlọ́run ìwọ ló ní wúrà àti fàdákà ayé ò gbọ́dọ̀ gba wúrà fàdákà mi wọn ò gbọ́dọ̀ gbórí ọ̀fẹ́ tó fún mi wọn ò gbọ́dọ̀ gbà ṣe rere lọ wọn ò gbọ́dọ̀ gbọ́ ìbùkún tó kọ fún ọdún yìí ọdún ìbùkún mi ìbùkún mi tó kù ní ọdún yìí etí alọ́ni lọ́wọ́ gbà ti lọ lórúkọ Jésù Kristi olúwa gbà padà fún mi ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹ̀yin ẹ̀yìn wọ̀nyí wúrà fàdákà ayé ẹ̀yin wúrà fàdákà ayé mi tí ọ̀tá ti gbà tí òkùnkùn ti gbà ìṣerere wa ìtẹ̀síwájú wa àlùyọ wa ìta ti jágbà lọ́wọ́ wa mo pàṣẹ lónìí olúwa gbà padà jésù gbà padà fún ayé wa gbà padà fún ilé wa gbà padà wúrà àti fàdákà àyànmọ́ rẹ èyí tá a kọ fún ọdún yìí èyí ọ̀tá àti òkùnkùn ti jápa olúwa gbà padà fún ayé wa gbà padà fún ilé wa gbà padà ẹ ọ̀rọ̀ ọlọ́run ọdún yìí la kọ sí ọdún yìí la fi fún ọdún yìí la pè é wúrà fàdákà àyànmọ́ rẹ èyí tí ó yẹ kí lè rí o ní ìṣerere ìdílé ẹ̀ tó yẹ kó farahàn àlùyọ ìdílé ẹ̀ tó yẹ kó farahàn ògo ìdílé ẹ̀ tó yẹ kó di mọ̀ wúrà fàdákà lè rẹ èyí tí ayé ti gbà lọ màyíká dáraba sóríba mìndáyà rẹ́ǹpò síndàyà toríba mo gbàdúrà ó yá gbà padà ire òpin ọdún yìí àfilé lọ́wọ́ wúrà fàdákà tá a ti gbà láti January twenty twenty mo gbàdúrà ní ọjọ́ tó kù kí ọdún ìparí ó yá gbà padà ìbùkún rẹ tí ayé ti gbẹ́sẹ̀ lé ètà ti jókòó lé ètà aláàní fi fún ẹ lópin ọdún yìí olúwa fi fún wa jésù gbà padà fún wa olúwa gbà padà fún wa jésù gbà ó sọ̀rọ̀ má sùn mọ́ ó yá gbà padà olúwa gbà padà jésù gbà padà fún wa gbà padà ó yá gbá padà jésù olúwa wa wúrà fàdákà ti ọlọ́run ni ó ti fi fún ẹ ṣùgbọ́n ta ti gbà á jẹ́ àtúngbà lẹ́ẹ̀kan sí i wà á pariwo lóhùn òkè ìwọ wúrà ti fàdákà tí ayé ti gbà nínú ìbẹ̀rẹ̀ ìrìn àjò ọdún ìmọ̀ mi lọ́wọ́ mo gbà ẹ́ padà lórúkọ olúwa wúrà fàdákà ìtẹ̀síwájú ìbùkún ayé mi etí ọ̀tá ti gbà ní ìbẹ̀rẹ̀ ọdún yìí ọlọ́run ti fi fún ẹ sọ pé balógun pàṣẹ ó máa ń dènà àdúrà ni ó máa ń dènà tá a bá fún àwọn àyànfẹ́ ni ó máa ń lọ ní lọ́wọ́ gbà ni kì í jẹ́ kádùá ènìyàn ó gbà ọlọ́run wo ó láàánú pọ̀ olóore ọ̀fẹ́ ni ó ti dá wa lóhùn ó ti rán wúrà sí wa ó ti rán fàdákà sí wa ṣùgbọ́n àwọn ẹ̀mí òkùnkùn ti gbà á ẹ pariwo ìwọ wúrà ti fàdákà ayé mi èyí tí ayé ti gbà tí ọ̀tá ti gbà tí òkùnkùn ti gbà mo gbà ẹ́ padà lórúkọ olúwa lópin ọdún yìí ní ọjọ́ mẹ́rìnlélógún tó kù kọ́dún yìí parí mo gbà ẹ́ padà wúrà àti fàdákà ayé mi tí ọ̀tá àti òkùnkùn ti gbà mo gbà ẹ́ padà lórúkọ olúwa tó o lè wí bẹ́ẹ̀ ó yá àdúrà ní orúkọ jésù ní orúkọ ńlá jésù ìwọ wúrà ìwọ fàdákà ayé mi tí ayé ti gbà tí ọ̀tá ti gbà tí òkùnkùn ti gbà wúrà fàdákà àti àti ìṣerere mi ìbùkún mi ọlá àti ọrọ̀ mi tí àjẹ́ ilé wa ti gbà tí òkùnkùn òde ti gbà mo gbàdúrà mo gbà padà lórúkọ olúwa mo gbà ẹ́ padà lórúkọ bàbá mo gbà ẹ́ padà ọlọ́run àjíǹde mi o ọlọ́run ìyè mi o ọlọ́run mi o ọlọ́run mi o ìṣẹ̀dá mi o alágbára gíga o ọlọ́run tí mo fẹ̀yìntì o ọlọ́run tí mo ní o wúrà fàdákà ayé mi dà èyí tí ọ̀tá ti gbà láti ìbẹ̀rẹ̀ ọdún yìí wúrà fàdákà lé mi dà èyí tí òkùnkùn ti gbà lópin láti ìbẹ̀rẹ̀ ọdún yìí lónìí kò gbọ́dọ̀ di ọ̀la mo gbà padà lórúkọ olúwa mo gbà ẹ́ padà lórúkọ bàbá mo gbà ẹ́ padà lórúkọ ọmọ mo gbà ẹ́ padà lórúkọ ẹ̀mí mo gbà ẹ́ padà mo gbà ẹ́ padà ní ọjọ́ péréte tó kù kí ọdún yìí parí mo gbà wó padà ọdún yìí la fi sí ọdún yìí la kọ́ fún ìwọ wúrà fàdákà ìwọ ìṣerere ìwọ ìbùkún mi èyí tí ayé ti lọ́ mi lọ́wọ́ gbà láti ìbẹ̀rẹ̀ ọdún yìí wá mo gbà ẹ́ lórúkọ olúwa mo gbà padà lórúkọ bàbá mo gbà padà lórúkọ ọmọ mo gbà padà lórúkọ ẹ̀mí mọ́ mo gbà padà jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù àwa ní èmi lókàn olúwa ẹ kọjú sí mi kẹ́ ẹ ṣe mí lóore lópin ọdún yìí àbí kò tí ì kàn wọ ni ìwọ lè dúró ti kí tiẹ̀ dọ̀dún tó ń bọ̀ bẹ́ẹ̀ mi ò dúró dọ̀dún tó ń bọ̀ o tèmi mò ń fẹnu mi sọ wà á ní olúwa èmi ló kàn báyìí ẹ kọjú sí mi kẹ́ ẹ ṣe mí lóore ní ọjọ́ díẹ̀ tó kù kí ọdún yìí parí olúwa kan ayé mi báyìí kọjú sí mi ṣe mí lóore òpin ọdún olúwa ti kan lé mi ó kan àwọn ọmọ ó kan aya ó kan ọkọ rẹ̀ olúwa ẹ̀mí ló kàn báyìí ẹ kọjú sí mi kẹ́ ẹ ṣe mí lóore lópin ọdún yìí ó yá ó yá àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ńlá ti jésù olúwa ẹ̀mí ló kàn ẹbí mi ló kàn ilé mi ló kàn àwọn ọmọ mi ló kàn aya mi ló kàn iṣẹ́ mi ló kàn òwò mi ló kàn ìrìn àjò mi ló kàn olúwa lópin ọdún yìí kọjú sí mi ṣe mí lóore ṣe mí lóore kọjú sí mi kọjú sí mi ṣe mí lóore ṣe mí lóore kọjú sí mi àtèmi àti ẹ ọlọ́run yóò kọjú sí wa yóò ṣe wa lóore oore òpin ọdún ọlọ́run yóò ṣe fún wa ọlọ́run yóò ṣe fún wa ọlọ́run yóò ṣe fún wa tèmi tìrẹ olúwa kọjú sí wa ṣe wa lóore lópin ọdún yìí kọjú sí wa ṣe wa lóore oore ńlá tó tóbi oore tó lágbára oore àgbàyanu óyáóyá olúwa ṣe fún wa kọjú sí mi ṣe mí lóore lópin ọdún èmi ló kàn ó mọ̀ kan lé mi o ọlọ́run awímáyẹun ọlọ́run ìṣẹ̀dá mi o ọlọ́run ẹ̀mí mi ọlọ́run tí mo fẹ̀yìntì ọlọ́run tí mo gbẹ́kẹ̀lé títayọ ọlá mi ògo mi ọlá mi ọrọ̀ mi ire òpin ọdún yìí ẹ kọjú sí mi ẹ ṣe mí lóore olúwa kọjú sí mi ṣe mí lóore kọjú sí mi ṣe mí lóore kọjú sí mi ṣe mí lóore kọjú sí mi ṣe mí lóore kọjú sí mi ṣe mí lóore lópin ọdún yìí ṣe mí lóore olúwa ṣe mí lóore kọjú sí mi ṣe mí lóore kọjú sí mi ṣe mí lóore olúwa ṣe mí lóore òpin ọdún àtèmi àti ilé mi èmi àti ẹ̀yin èèyàn wọ̀nyí gbogbo lópin ọdún yìí olúwa kọjúṣu aṣelóore àwa ló kan olúwa ire mọ̀ ti kàn wá báyìí ayọ̀ ìmọ̀ ti kàn wá tiwa mọ̀ nire báyìí tiwa láyọ̀ yìí olúwa kọjúṣu wa ṣe wá lóore lópin ọdún yìí ire àgbà ìyanu ire ta yóò mọ wò pé kí ló dé bó ló ti ṣe kọjú wa ṣe wá lóore lópin ọdún yìí a ó ṣe ọ lóore lópin ọdún yìí a ó ṣe mí lóore àtèmi àti ẹ ire òpin ọdún olúwa gbélé wa lọ́wọ́ jésù gbélé wa lọ́wọ́ ẹ̀mí mímọ́ gbélé wa lọ́wọ́ olùgbàlà gbélé wa lọ́wọ́ jésù kristi olúwa wa àmín jésù kristi olúwa wa àmín ẹja gbóhùn sá ẹja bọ́lọ́hùn sọ̀rọ̀ olúwa àní ọdún yìí èmi ló báyìí ẹ kọjú sí ayé mi kẹ́ ẹ ṣe mi lóore mo fẹ́ ire òpin ọdún yìí mo fẹ́ kẹ́ ẹ ṣe mi lóore lópin ọdún yìí olúwa kọjú sí mi lópin ọdún yìí ṣe mi lóore olúwa ṣe mi lóore òpin ọdún ẹ̀mí mímọ́ ṣe mi lóore lópin ọdún yìí ṣe ilé mi lóore lópin ọdún yìí ṣe àwọn ọmọ mi lóore lópin ọdún yìí ṣe aya mi lóore ẹ sókè ó yá àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù olúwa èmi àti ilé mi ló kàn olúwa kọjú sí wa ṣe wá lóore ṣe mí lóore tìdílé tìdílé mi ó kan aya mi ó kan àwọn ọmọ mi kọjú sí wa ṣe wá lóore lópin ọdún yìí a ó kọjú sí mi ṣe lóore lópin ọdún yìí a ó kọjú sí ẹ ṣe lóore tìwọ àtìlé ẹ ọlọ́run yóò ṣe yín lóore ire òpin ọdún yìí ọlọ́run yóò ṣe ẹ lóore èmi àti ẹ lópin ọdún yìí olúwa kọjú sí wa ṣe wá lóore kọjú sí wa ṣe wá lóore lópin ọdún yìí oríire gbà màá ríire gbà tèmi tìrẹ lópin ọdún yìí a ó ríire gbà ire tó ti ọ̀dọ̀ ọlọ́run wá ire tí ọ̀tá ò lè bàjẹ́ ire tí òkùnkùn ò lè bàjẹ́ akọjú sí wa ṣe wá lóore ó òpin òpin ọdún ìgbà wàá rí gbà ayọ̀ òpin ọdún ìtẹ̀síwájú òpin ọdún ìbùkún òpin ọdún tèmi tirẹ̀ yóò jẹ́ tiwa jésù olúwa wa ẹja sọ fọlọ́run á pariwo olúwa kó tó di aago mẹ́fà ìrọ̀lẹ́ ìlú tí mo wà yìí olúwa jẹ́ kó níṣẹ́ rere kó jẹ́ fún mi olúwa kó tó ẹ̀yin kan lẹ́sìn làdúrà yìí o ẹ̀yin kan ni ẹni àdúrà yìí ẹ̀yin kan lẹ́ni àdúrà yìí ẹ̀yin kan lẹ́ni àdúrà yìí olúwa kó tó di agogo mẹ́fà ìrọ̀lẹ́ ìlú tí mo wà yìí olúwa jẹ́ kó níṣẹ́ rẹ̀ kó jẹ́ fún mi olúwa jẹ́ kí n yà mí lẹ́nu kó tó di aago mẹ́fà ìrọ̀lẹ́ ìlú tí mo wà yìí kọjú sí mi ṣe mí lóore kó tó di aago mẹ́fà ìrọ̀lẹ́ ìlú tí mo wà yìí ẹ jẹ́ ká gbóhùn sókè ẹ̀yin tẹ́ ẹ làdúrà yẹn tẹ́ ẹ dẹ̀ lè kílè mẹ́ ẹ gbóhùn sókè ó yá àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù olúwa kó tó di agogo mẹ́fà ìrọ̀lẹ́ ìlú tí mo wà yìí olúwa kọjú sí mi ṣe mí lóore olúwa kọjú sí mi ṣe mí láàánú èmi ni òun wí olúwa àwọn èèyàn wọ̀nyí ò lè gbàdúrà ṣègbè mi ń gbàdúrà mo ń bá ọ sọ̀rọ̀ ìwọ ọlọ́run mi ilé mi ni olúwa kọjú sí wa kó o ṣe wá lóore kó tó da agogo mẹ́fà ìrọ̀lẹ́ ìlú tí mo wà yìí ọlọ́run ṣe mí lóore kọjú sí mi ṣe mí lóore kọjú sí mi ṣe mí lóore tilétilé mi kọjú sí wa ṣe wá lóore àtèmi àtẹbí mi ẹ kọjú sí mi ẹ ṣe mí lóore mo gbàdúrà fún wọn náà óyá óyá óyá lónìí ni kò gbọdọ̀ di ọ̀la àtèmi àti ìwọ yìí kó tó da aago mẹ́fà ìrọ̀lẹ́ ìlú tá a wà olúwa yóò kọjú sí wa yóò ṣe wá lóore tèmi àtirẹ ọlọ́run kọjú sí ṣe wá lóore kọjú sí ṣe wá lóore ní orílẹ̀-èdè tó wà ní ìlú tá a wà mo gbàdúrà fún ẹ tèmi tiẹ ọ̀run kọjú sí wa ṣe wá lóore oore tó tóbi ọlọ́run yóò ṣe fún ẹ oore àgbàyanu ọlọ́run yóò gbélé ẹ lọ́wọ́ kó tó da agogo mẹ́fà ìrọ̀lẹ́ ní ìlú tèmi àti ẹ wà mo gbàdúrà kí ìyanu kó wá wa kàn kí ìyanu kó wá wa rí mo súre fún ẹ mo gbàdúrà lórúkọ olúwa tèmi àti ìwọ yìí àtèmi àtẹ̀yin yìí àtèmi àti ẹ̀yin ènìyàn wọ̀nyí àtèmi àti ẹ̀yin àyànfẹ́ yìí kó tó daago mẹ́fà ní ìlú tá a tẹ̀dó sí ní ìlú tó ń gbé ní ìlú tèmi ń gbé ọlọ́run kọjú sí wa ṣe wá lóore kọjú sí wa ṣe wá lóore kọjú sí wa ṣe wá lóore kọjú sí wa ṣe wá lóore ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ lópin ọdún yìí ò ní fi ráńgó ṣọdún ò ní à ò ní fìdààmú ṣọdún mo gbàdúrà ọ̀run yóò ṣọdún fún ẹ ọlọ́run yóò yà ẹ́ lẹ́nu ọlọ́run yóò bùkún fún ẹ ọlọ́run yóò yọ̀ sí ẹ ọlọ́run yóò ṣe ẹ lóore ọ̀run yóò fún ẹ nírè òpin ọdún ayọ̀ òpin ọdún ó rí gbà ìtẹ̀síwájú òpin ọdún ó rí gbà léètò kùkọ́dún ìparí ọ̀run yóò gbé ẹ sókè ọ̀run yóò gbé ẹ sókè ó ní dẹni ẹ̀yìn mọ́ o lópin ọdún yìí ni o ọlọ́run yóò ṣe lópin ọdún ire fún ẹ ọlọ́run fúnra rẹ̀ yóò ṣọdún fún ẹ ọlọ́run fúnra rẹ̀ àní yóò ṣọdún fún ẹ ọlọ́run fúnra rẹ̀ ire tó o tiẹ̀ lérò àfilé ẹ lọ́wọ́ yóò filé ẹ lọ́wọ́ ire yóò wọlé rẹ wá ire yóò wọ ẹbí rẹ wá ó ríre gbà lópin ọdún yìí rí gbà lọ rí gbà lọ rí gbà lọ rí gbà lọ rí gbà lọ rí gbà lọ rí gbà mo gbàdúrà lónìí bó ti ń jáde lọ ó pàdé rẹ o lẹ́ẹ̀kan sí kó tó daago mẹ́fà ìrọ̀lẹ́ ìlú tèmi àti ẹ wà ẹ lọ pàdé olóore oníṣẹ́ ayọ̀ kó jẹ́ fún ẹ oníṣẹ́ eré kó jẹ́ fún ẹ oníṣẹ́ ìdùnnú kó jẹ́ fún ẹ kó tó daago mẹ́fà ìrọ̀lẹ́ ìlú tẹ̀mí àti ẹ̀ wà ọ̀tá tó lòun ó dènà re rẹ tó lòun ó dènà re mi kó olúwa kó sọ sí abẹ́ àtẹlẹsẹ̀ rẹ olúwa sọ di sí abẹ́ àtẹlẹsẹ̀ mo gbàdúrà fẹ́yìn èèyàn wọ̀nyí ojú ò ní pọ́n ẹ mọ́ ire tó gbà lónìí àjẹmọ́nú ni yóò jẹ fún ẹ ayọ̀ tó gbà lónìí àjẹmọ́nú ni yóò jẹ fún ẹ ìbùkún tó gbà lónìí wàá rí mú lópin ọdún yìí gangan gangan gangan gangan àní lópin ọdún yìí gangan gangan gangan orin aleluya ṣẹ́gun kó gbẹnu rẹ kan kó gba ẹnu rẹ ó kọrin ọpẹ́ o lópin ọdún yìí mo ló máa kọrin ọpẹ́ lópin ọdún yìí ó jójú ọpẹ́ lópin ọdún yìí ó yayọ̀ ọpẹ́ lópin ọdún yìí ó yin Ọlọ́run lógo ó dáná oúnjẹ ńlá lópin ọdún yìí ayọ̀ ńláńlá yóò máa bá ẹ gbé ayọ̀ ńláńlá yóò wọlé rẹ lópin ọdún yìí ire àìnípẹ̀kun yóò fi ṣọdún lópin ọdún yìí ó rọ̀wọ́ yọ lópin ọdún yìí wàá rọ́mọ gbẹ́jọ́ lópin ọdún yìí wàá rọ́mọ gbẹ́pọ̀n lópin ọdún yìí ayọ̀ rẹ yóò pọ̀ sí lópin ọdún yìí ohun gbogbo tó o ní yóò lé sí bẹ́ẹ̀ lolú àwọn ọmọ ogun wí ọkàn rẹ yóò sì balẹ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run sì sọ. So adúpẹ́ pé o ti gbọ́ ògo ní forúkọ rẹ ẹ̀yin ènìyàn wọ̀nyí sẹ́ bí ojú tímọ́tímọ́ ní ìlú tó wà yẹn o ò ní pàdé bí o o ò ní pàdé wàhálà o ò ní pàdé àgbákò ire lójú owó máa ń rí lónìí wàá fojú ríre ni wàá fojú rí ayọ̀ wàá dẹni ìbùkún wàá ní ìtẹ̀síwájú ìdáwọ́lé gbogbo lónìí yóò sì yọrí sí rere adúpẹ́ pé o gbọ́ ògùn forúkọ rẹ jésù olúwa wa àmín àmín àmín ní orúkọ jésù aleluya ńlá méje sí ọlọ́run ó yá o aleluya aleluya aleluya aleluya aleluya aleluya aleluya ògo ògo ògo fẹlẹ́dùmarè.